الله رب العالمين حكم بالموت على دم الإنسان فقال جل وعلا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام أنت فعلان بقى أجلان ترسي عليكم كذبان محمد صلى الله عليه وسلم ọba gbogbo àgbáńlá ayé ọba tó dájọ́ ọká náà kú òun ló dáwà òun ló sì pa wá gbogbo ọmọ ádámà kò sẹ́ni kankan tó ṣẹ́kù gbogbo àjùyàn ló kò sẹ́ni kankan tó ṣẹ́kù gbogbo ọmọ láríkà gbogbo tọ́lọ́run bá dá nínú tí ń ní kódà tó bọ́ apàdà tó dórí tí ò ní wọ̀yà kò kọ́ wájú mú rọ́bì tàbí ìjẹ̀lẹ̀ níwọ̀n ìkìrọ̀ tó wà sẹ́kù arahman nìkan na haúdà wà láfún wọ́ta ìlà ìlà eléyìí níbi ìjókòó eléyìí láti máa ṣàgbéyẹ̀wò àwọn ìdájọ́ ń pọ́n bí òbá ń pé tọ́gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń pọ́n wọn ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ nígbìrì ẹ̀mí ń pọ́n oye ọmọ ádámà ń burú sí a ètò ma àní máa ń wo àní máa ń wo àwùjọ ní ọ̀nà kó máa bàjẹ́ lọ a ka ètò a àkàkún àka òkúnkún àkàlé kan ni lóògbé mọ̀ sọ aládùúgbò tó àní general àní ní ìkámọ̀ ká lọ bẹ́ẹ̀ ó pọ̀ sábà wọn kà á lọ àìrán tí sọ pé burial ground àdúgbò kan sì ló náà so mo fẹ́ lọ kíyàn lábẹ́dẹ̀ mo fẹ́ lọ kíyàn ní randa mo fẹ́ lọ kíyàn ní sàlẹ̀ general àìrán sọ pé mo fẹ́ lọ kíyàn mo fẹ́ lọ bẹ̀yàn wò ní burial ground ó yẹ ká ṣàgbéyẹ̀wò tó apá kankan tó rọ̀ mọ́ ah, lẹ́yìn ìgbà tá a bá ti kú tán sẹ́nu kí wọ́n máa bí wá bò ìkúrò táwọn wà mẹ́rin láyé omi ìbá ti wà ní ṣúrù tó tọ́lọ́ fi gbé wa dìde nígbà táwọn yẹn yóò yé wá mọ́ àwa ló pàtàkì táwọn kó ń bẹ̀ o. àkọ́kọ́ náà ọ̀rọ̀ yẹn ní fún wa láti máa rántí ikú ní gbogbo ìgbà àkóńgbà lóṣù lè di káàdì máa kó súnmọ́ báwọn ìgbẹ́ gbọ́ mi àfẹ́ gbọ́ à ń sọ lọ́rọ̀ torí pé ọlọ́run bá wa tó dá wa ó ní wọn láti àtẹkùn tó ní àbàtà àti kú òyì níwà báyìí ṣé tá a bá kakura níbẹ̀ ìbára sọ́ra tó rántí wa ó ní wa á sì ní ẹ máa rántí yáàmì ẹni tó gba àgbà wa ní ó ni o ó ní ẹ máa rántí ẹ máa rántí púpọ̀ ní oye ilé àdùn yẹn oní ọ̀làyé tá a wà kó dà bó bá jẹ́ pé èèyàn mu gàrí láàárọ̀ ó sọ́ọ̀bù fún tọ̀kan kò ní ó sọ́ọ̀bù fún talẹ́ kò ní ọjọ́ kejì ló tó tó ń gàrí mi tí ó sì ní so ní ìpè bó ṣe dùn náà náà lè kú ṣe máa fọ̀ ní ṣe máa wò àmọ́jú ló sọ bẹ́ẹ̀ sọ lọ́lọ́wọ́ sàárọ̀ sọ́là tá a bá ń dunnú tá a bá ń yọ̀ àmọ̀ràn ti kú àní jọ ẹni tí ń rántí ikú lójú ni fẹ̀fáyọ̀ ní máa hàn lójú wa pọ̀tù wà láàrọ̀lọ̀ máa rántí ikú wọ́n á sì ìbẹ̀rẹ̀ kan ṣe wà sáwọn èèyàn gbé rìpọ́ọ̀tù àwọn onímídíà tó gbé wá wọ́n ní wọ́n yin ọkùnrin yẹn níbọn ní Kánò wàhùwà fi sọ̀lá sílẹ̀ ẹ̀ṣà ọ̀kọ̀ tàzáwẹ̀jà ìdáríkàlẹ̀ o ọjọ́ ìyàn ṣe wẹ́dìn so ó jẹ́ oorun àkọ́kọ́ tí ó sùn pẹ̀lú ìyàwó ẹ̀ tí ò kí sùn wọ́n sì ṣúùtẹ̀ látẹ̀yìn ní sọ̀lá sílẹ̀ ẹ̀ṣà mo ní ókè wẹ́dá lásìkò ìgbà tá ń wẹ̀ tá ń ṣe pọ̀pọ̀ tuntun àbí lẹ́yìn ìgbà yẹn tẹ́nìkan lè sọ̀rọ̀ kú kí wọ́n máa fọwọ́ sí ń papọ̀ dànù. àwọn oníròyìn náà wá ń sọ̀rọ̀ yẹn pé ọlọ́run wá sí sábà bí o bóyá ìjọ o bóyá ti o ọ̀nà kí lórí bẹ́ẹ̀ tó yẹ pé èyí wọ́n wá ń bí àwọn èèyàn lórí pé òsì ní kí la fi fàyọ ọlọ́run bá tó dá wa táàmù bá a ti wá àtìgbà tá a wá onímọ̀ yóò ti mú wa kó o ọlọ́run ká lè ní iṣẹ́ rẹ̀ ṣe kákan lórí dáadáa. ìbùdó ọmọ ìyàkó lọ́dí àbúrò tààrà àmì àti Abdullahi ibn Umar lọ́dí àbúrò tààrà àmì wọ́n ní ọ̀kan náà wọ̀n rẹ̀ ní akọ̀dọ̀ rọ̀sọ́rọ̀ lọ́ọ̀lù tọ́lọ́lọ́ tààrà tọ́lá bí mọ́lẹ́kí bí òjútọ́ ọlọ́run bá ní múlẹ́kì tààrà kọ́ọ̀lù kóhùn fi dúníà ká ẹnẹta lọ́rí nínú àwọn ìka tí ń pè wá síbi àkíyèsí pé kámẹ́wàá yé mọ́yà ní máa gbé ayé bí àjòjì àwòrán ádùn sẹ̀gẹ̀ abẹ́ni tí ń kọjá lọ bẹ́ẹ̀ náà ni ó ní ìrìnà yakun lọ́dí aláwọ̀ sàrà ilẹ̀ àmì tó ọba lẹ́lẹ́ àtẹ̀yìn náà wọ́n dáwọ́ wáyé àsùbá tí ọba sì rí pé ọmọ tí ẹjọ́ jí fàlàkà ń tọ́jú ìmọ̀ta mọ̀mọ́ rẹ̀ ti pé bẹ́ẹ̀ náà ló ti dalẹ̀ o mọ̀mọ́ rẹ̀ ti pé bẹ́ẹ̀ náà ló ti dalẹ̀ o èmi máa ń rìnrìn àjò púpọ̀ àpò sì rí mò ń lékún níbẹ̀rù ọlọ́run níwọ̀nba látara àrìn àjò àmì ẹ̀gbọ́n nílé ọkọ̀ mò ń bọ̀ láti kó kan ọkọ̀ kan mò ń mo bẹ́jà látẹ̀fẹ̀ kọjá bíríìjì tí láti kó yẹn náà ni tó kábò sí bẹ́gà gangan ni ọkọ̀ kan ló bá ń mo ti ẹ̀gbọ́n ju àwọn mo ti ń dijú tí mo ti ń tòwé wọ́n á gbọ́dọ̀ àwọn tájọ́ wọ́pọ̀ àti ìta wa ní nǹkan ṣe àtẹ́gbẹ́ sì di ọkọ̀ tó fẹ́ wọ èkó àsọ̀hún ni kò sẹ́fẹ̀ nìkan ní bọ́ọ̀sì yẹn tó yẹ gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ lẹ̀ pátápátá òun ni tẹ́lá ti kọlù tí wọ́n ti fọ́n ká bígbà títì mọ́ dànù wọ́n á lajú wá àgbà tí mo bá lọ àwọn èèyàn tó kódà wọn àti ìgbé ẹnì kankan ó lè tẹ̀lé ni ẹni tó wà níbẹ̀ yẹn yóò fi máa pe ẹni tó wà lọ́jọ́ta ipe in the next fifteen minutes i will get to you la hawla wala quwwata illa billah yóò máa yẹ ẹni tó wà lọ́jọ́ta àtúnṣe ìdílé nu wípé ìgbà tí mo pè kán yìí kódà sọ pé bẹ́gà làwọn wà wọn ò bí ní ìbò ẹ̀jẹ̀ kó ló pè ẹ̀nà ọmọdé máa mọ̀ wáyé mọ́ yàtà ìwà rẹ̀ kò wá sí nígbà táwọn èèyàn kan ṣe wàhálà àti research àti gbìyànjú lórí pé kò yẹ ká máa kú sẹ́ẹ̀ ayé ìdùn gbogbo tẹkinọ́lọ́jì gbogbo sáyẹ́ǹsì wọn ò lójú tẹ̀ wà láì bàtàn ìgbà iná tó gbà bá wọ́n bá mọ́ gbà nígbà tí wọ́n sì gbà kì í ti fẹ́ gbà tó ń sọ lọ́hùn wọ́n ipá wò rọ́gbọ́n dá sí i àwọn tá a gbà náà wọ́ ọ̀rọ̀ sí agbára dúpẹ́ ohun tó ń tẹ́ àwọn ará lè gbọ́wọ́ àti ìléwu lò fún wọn àwọn tí wọ́n gbà ń ti pa yẹn wọ́n sì bìlíìfù pé ibi lẹ́yìn ikú apákan ìjọba jẹ́ pé lẹ́yìn ikú sàárè wọ́n á fi hàn pé lẹ́yìn sàárè nǹkan ọba tó dákẹ́ ẹ mọ ẹ mọ pé gbèmí gbèmí bẹ ẹ kàn dákẹ́ mi àwọn kan bẹ tó jẹ́ pé wọn ò tiẹ̀ gbà pé nǹkan kan tó ń bẹ lẹ́yìn ikú pé akàrọ̀ ní pílẹ̀sì ara wa ni àwọn yẹn kéré ní ọmọ ádámù wa ni wàkó ní ti hàtìkà ìmọ̀ arabic tó bá ń bẹ lálàáfíà ló àsìkò yẹn o káìsàn tó dé o tó ráìsàn lè dé ẹ̀rọ dákun mọ́ da àbúlé ẹ̀sán wà nínú àyà áfíríkà ní bọ́ọ̀sì ìgbà tó ń sẹ̀mí ló àsìkò yẹn kíkú tó dé tí kókó dé lóbi túláàsì ọ̀rẹ́ ń bẹ lọ́wọ́ ìmọ̀ Bukhari àrẹ́bí sallallahu alaihi wasallam ó ní aljannatu aqrab ila ahadikum ní shirati na'ri àlìjánà súnmọ́ nìkọ̀ọ̀kan yín pẹ́kípẹ́kí ju bóyá igi mú bàtà ẹ̀ àbókùn bàtà ẹ̀ lọ tẹ́ ẹ bá sì náwó sí ibi inú bàtà yín àbókùn bàtà yín kíákíá lọ́wọ́ ní òtò yẹn pé ẹ lè tètè rí sí àlùjẹ́nà sí tí ẹ bá fẹ́ ṣe wà náà rù mí sí ìdàlẹ́ abala tó tún sọ́ọ̀kì yẹn nu oní bẹ́ẹ̀ náà níṣẹ́ iná wọ́n mọ̀ sí wa lọ́mọ náà wọ́n já mọ́sí á lè fi iṣẹ́ iná àìmọ́ Bukhari àtàlù ní wọ́n gba ọ̀rọ̀ yẹn wá. ìrántí ikú ìdánilù ìdùnnìyà a máa lẹ́kẹ́ yìí ọ̀rá yíká a máa lẹ́kẹ́ ayé ó fúyẹ́ pẹ̀lú hábìlì àwòlófìlù àlàyé amẹ́lì sọ̀rẹ̀ a máa gbéyàn níbi kan sókè níbi kékeré olóòdìdè ṣiṣẹ́ rẹ̀ wàhálà táwọ̀ bà nínú dùnú a máa tanjí láti lè tètè ra ní padà kó bí ẹ̀sẹ̀ ọ̀tàkàbù sí ni màbọ́ ní ìbáyìí a máa jẹ́ kí ìrọ̀rùn pé ẹ̀tọ́ àwọn èèyàn jẹ́ dá padà nígbà tí wọ́n ti ṣàkọsílẹ̀ rẹ̀ alámọ̀ká ni wọ́n tún ní háyàtà háyàtà lè sáà lè há lè tún ní àgbà tó jẹ́ pé ibi kú náà lọ gbogbo gbogbo kágùn gbàgbọ́n yóò kágùn síbi kan ọlọ́run á ti àwọn àwọn nǹkan kan ní ìlànà ṣẹ̀ríyà ó ṣe lẹ́sìn fún àwọn òkú tó yẹ káwọn tá a bá sẹ́kù láyé táwa ló padà dòkú agbọ̀dọ̀ sàmójútó àwọn nǹkan yẹn ìfẹ́kọ́jọ́ ń lọ tán láì lọ́rùn bá àwọn kankan nínú bí nínú bí ilé ìsàn nínú làtàlẹ̀ ní ìlànà àkọ́kọ́ láti tó mẹ́nu bá àwọn nǹkan yẹn ara pípé tẹ́sí ìsìlámù pé nìyẹn o.

nínú gbogbo ẹ̀sìn láyé nù àwọn èèyàn ń dìsáìdì àwọn kan míì bí wọ́n bá lórí àwọn aláṣọ láti máa kó tẹ̀ ẹ wo sọ láti jùmọ̀ àlejò jùmọ̀ káàlejò lọ jùmọ̀ ni àdídí mọ́ lọ jùmọ̀ káàlejò sì yá lóṣù kẹsàn-án lóṣù àdídí sí gbàtà bẹ́ẹ̀ gbàtà parí gbàtà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hádìí nàbí ìtọ́lọ́lọ́ téèyàn bá kú ku ọlọ́run bá wọn subhanahu wa inú ẹyẹ ló kọ́ ọmọ ànábì ádámù ọmọ kánábì ádámù gẹ̀gẹ́ bí babaláwa ádámù àríkàn náà tọ́kàn pa ọ̀kan ọlọ́run náà ọlọ́run sì ni ọlọ́run bá fi dàbọ̀ fún bí dáa fún ìdáwà yá lọ kú mímọ́ lórí ẹ̀pẹ̀ ilẹ̀ yẹn fi gbéra nígbà tí kò dìde mọ́ kò mọ́ tó kàn mọ́ ọlọ́run wá tẹ̀sẹ̀ rán ẹyẹ abẹ́bíní náà pé lọ kọ́ bí ó ti ṣe. ọlọ́run sì gbé ẹyẹ kánákáná kan dìde ó sì ń fi ẹsẹ̀ wá ilẹ̀. wọ́n wá ń fẹsẹ̀ wálẹ̀ tó fi jìn. nítorí kí ó lè fi bí ó ṣe máa bo òkú arákùnrin rẹ̀ mọ́lẹ̀ nínú ilẹ̀. àwọn tó ń ká àwọn jọ jà tí wọ́n tọkàn pàkan tó wá ń fi yẹ ilẹ̀ láti fi ilẹ̀ yẹn bo èkejì ẹ̀ náà. O ó wí pé tèmi bàjẹ́ o mo kágara láti dàbí ẹyẹ kanakana yìí kí n sì lè bo òkú arákùnrin mi mẹ́lẹ̀. ọ̀nì ajẹ́ ni ti ní sípò wọ́n sì sọmọ ìyá àwọn yìí òun ààbò mọ́lẹ̀ ní ìmọ̀ á ègbé o bó ti àwọn ti òkú ìlà súnà kànáàbì ọlọ́run tí ò tí ìjẹ́pà náàbì wá dé ńgbà náà nìyẹn lọ́lọ́lọ́wọ́ dára sálà àwọn súnà tó bá tó ṣe déédé ìgbà yẹn tó tún ṣe déédé ìsàlẹ̀wò amúwa lọ́lọ́wọ́ dára sálà tí wọ́n ti sọ ọ̀rọ̀ ẹ̀kúrán àti súnà ìlú wa kàn fáwọn ẹ̀. wàhálà àyẹ̀sáàmì ilà àkọ́rí bíi àlùmọ́nì bẹ́ẹ̀ náà ní àdàrà ní sọ̀lọ́lọ́rùn káàkọ́lá òun ló sàlàyé bá ṣe hùwà pẹ̀lú àwọn èèyàn tẹ́nu tí ní ìjẹ́ ìdára wọn lọ kí á náà wàhálà ẹ̀kọ́ ọ̀dà ti ọmọ òdíyà ti háyè láì wá àdá láṣẹ ní kẹlẹ tí mà yọ àmìlú àlà àwòlò àmìlú àlà àfẹ́lẹ̀ àwà òun ni ó sọ bá ti sin ọlọ́run nípa ẹni tí ń bẹ láyé tí ó fi wà lórí ìṣèṣì a sì ṣèpalẹ̀ mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti bá súnà tànàbì sallallahu ta'ala wa sallam. bákan náà ní sallallahu ta'ala wa sallam a máa jó pẹ̀lú àwọn sọ̀hádà rẹ̀ ní sọ́ọ̀fù sọ́ọ̀fù náà lọ dúpẹ́ fọ́lá wọn máa wá alákòóyè fókù tó kú yẹn ويسألون له المغفرة والرحمة والتجاوز عنه ọlọ́run wọn mọ̀ pé lọ́run sàmíkò ọlọ́run kẹ ọlọ́run sàmíkò fún un tó ń bẹ̀rẹ̀ lóṣù bẹ́ẹ̀ ní adé ọmọ òkú ọmọ ìgbókù yọ ọmọ tẹ̀lé títí tí wọ́n fi gbé kalẹ̀ sínú kòtò sóye wọ́n máa tọrọ fún wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ wa fún àkọ́kọ́ nǹkan tó yẹ ká kọ́kọ́ dún mímọ́ ẹ̀yìn olùgbọ́ ni tà àwọn olùwò fi mọ́ lọ́dún ebe yẹn sick tó bá jẹ́ mi tó sick ọ̀tọ̀ ní accident ọ̀tọ̀ ní sickness ẹni tó wáyé pé ọlọ́run ló bẹ̀rẹ̀ láti di sickness ẹ dákun tó lọ lọ́run ẹ mọ̀jà pamọ́ sí i ẹ jẹ́ ká ṣàánú ara wa wá sí kan bẹ tẹ́mi fẹ́ ká fi kọ́ra èmi náà ń gbìyànjú ẹ̀kọ́ lọ́run sí ọlọ́run fẹ́mi náà mo ní gbogbo nǹkan láyé ẹja máa fi ro ara wò ká máa fi ro ara wa wò ẹja máa fi fífínẹ́sì náà ro ara wa wò tó bá fi tẹ́mi ní lágbájá ń kọ́ tí ò gbádùn láti jọ yìí pé kò sówó tí ó yàn tí ò bá wa pa fitiféètì mọ́ níbi àwọn nǹkan kò sì sí kó láyé tàbẹ́bí ronú pa mi tó bá jọ máa náwó ẹjá gbìyànjú tó wájú máa bẹ̀wò ẹjẹ́ ká gbìyànjú ṣẹlá ìsìláàmù ó la ilé ìkalẹ̀ torí ìyàmọ̀ kú sára díẹ̀ díẹ̀ kọjọ́ ọkùn gbẹ̀gbọ́n tó tó tí ó bá sáka fún nǹkan yìí tàbá wá ń bẹ̀ wọ́n wò àmọ́ pa wọ́n láṣẹ gbèrò àṣíyá tí wà tá ọ̀bà tàbá rápẹrẹ kú pítọ̀ ọmọ ìyá wa lè máa rú láwo àmọ́ pa wọ́n láṣẹ ẹ̀sọ́ àwọn tó bá lẹ́kẹ́ sọ́ọ̀ tí ẹ ní nǹkan lọ́rọ̀ àwọn ẹ̀ táwọn ẹ̀ ní nǹkan lọ́rùn yìí ẹ máa bá o àwọn ọ̀pá wọn láṣẹ pé kí wọ́n máa ṣe sọ̀lá níbẹ̀ náà a máa fo ẹgbà wọn níyànjú wáyé tó lè dìde ṣe wùdú a ṣe jẹ́jẹ́ ẹni tó lè dìde a ṣe wùdú fún yóò ṣe sọ̀lá tún bẹ̀ ọmọ ìyá wa kan ìrọ̀yìn ọlọ́ọ̀ tààlà tí ò sí mọ́ àjọ ọ̀dọ́ sì ni mo ń sọ fún mọ́tútù ni pé ọlọ́run sọ láti ṣe ọlọ́run ṣe nígbà tó yá obìnrin tá à ń sálọ lásán obìnrin tí ń ṣe sọlá lórí ìjókòó lákọ̀ọ́kọ́ kò ní ṣe sọlá tó mọ́ ń ṣe lórí ìdùbúlẹ̀ ní kìtì náà tútù ńlọrin ìgbà tó yá ọtún kúrò bẹ́ẹ̀ nìkan olókìdé bí ọtún tù náà ìgbà tó yá ọtún kúrò bẹ́ẹ̀ àǹdẹ̀ lọ́rùn fún un à ń pé ó ń ṣèbéèrè ó sì sọ̀rọ̀ ó ń sọ tó yẹ kí aya ẹ̀ wà ńlẹ̀ ó ń sọ tó yẹ ká mọ̀ nípa rẹ̀ àti tí ó ń bẹ láàrin àtàwọn èèyàn kan ọlọ́run ní orí gbogbo èdè lálàyé bóyá ìjó gbà ìjó fún yàn torí pé àwa tá a súnmọ́ à ń tẹ̀lé àwọn kẹta ń kà síta yìí ṣé wọ́n rí kókó mu àkókò àtàrà wọn ò mú tán ilé yorùbá máa ń lépa kókó àtàrà ilẹ̀ mú tán ni àmàlà tó gbédè ìwọ́ ayẹfẹ́ jẹ wọn ní bá wọn sọ̀rọ̀ àìkíámà rárá wọn ní bá wọn sọ̀rọ̀ sọ́lá tó bá jẹ́ pé lóṣù kan lóṣù méjì lóṣù mẹ́ta lórí ìgbẹ́lẹ̀ ńkọ́ tọ́lọ̀ wọn sì fún ní sọ̀rọ̀ láti lásìkò yẹn ó ń bẹ ní òṣè sí yorùbá gan-an tí ìbá ti ìtàn ti gbẹ́sẹ̀ lọ́nà ayé ẹnìkan tó délẹ̀ tó mọ bá wọn sọ̀rọ̀ sọ́lá òun lè dẹ́kun mẹ́jẹ kọkùnrin yẹn wá bímọ o èyí tó lóun wá bẹ̀rẹ̀ láìsàn òdì ń sọ pé wọ́n ti sọ̀lá tí ọ̀rọ̀ sọ̀lá ti là ń sọ yìí èrè ìbẹ̀ nínú ìṣèṣì Yorùbá gan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé à ń lápẹ̀rẹ̀ ẹkú àlẹ́sọ̀lọ́rọ̀ òtàrà rẹ̀ sọ́lọ́ ní láti kìí ṣẹni tó ti kú nítorí sẹ́ni tó fẹ́ kú tí máa ìṣẹ́mọ́ bá rí wí ni sókú lẹ́nà wá lọ sọ fún abẹ́mọ̀ pariwo la ilaha illallah la ilaha illallah láti fẹ́ àǹfààní tàbí ṣe ń gbélé yìí torí ẹni tí ń pọ̀ ká kú bóyá kálímọ̀ yẹn lè bọ́ sí lẹ́nu òun ẹlẹ́kẹ̀ẹ́ta minhari àkàn annahu ìlànà tàbí sílẹ̀ òun bí tẹ̀bìlì ìbè tó bá lẹ́kọ̀ọ́ padà lọ tó bá àwọn kankan bẹ tá a ṣe láàrin yẹn tó bá ti jú kalẹ̀ àbójú ẹ̀ láti ìdásọ̀bò kó mọ̀ pẹ́ tí wọ́n bá ti kọ̀ǹfàmù pé yẹn kú kó mọ̀ pẹ́ mọ́ nígbà míì gbogbo ẹni tó bá débi ẹni tí yóò dákẹ́ yóò mọ̀ kó ti dákẹ́ kódà láì fi pé dókítà lọ síbẹ̀síbẹ̀ náà ká kọ̀ǹfàmù ikú nígbà míì ẹ sì débi ọ̀rẹ́ tó dákẹ́ ẹ mọ̀ ṣe èméjì mo sì wọ náà ní mo pẹ láì ọmọ ìyàwó àkàn lọ bẹ́ẹ̀ èmi náà mo wẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan dókítà mi mo ní ṣé wọ́n ti kọ̀ǹfàmù bẹ́ẹ̀ tó pé gbà tèmi rí kò jòkó wàláì làbí kò jọ òkú wọ́n wá ní dókítà méjì ti wá wọ́n sì wá papọ̀ wọ́n wá lọ́tọ̀ọ̀tọ̀ ni síbẹ̀síbẹ̀ mo ń rò pé gbẹ́ngbọ̀n tábà fi máa wẹ̀ tómi bá dá rẹ̀ ọlọ́run ṣe fún yẹn nírọ̀rùn onítọ̀hún ó sì fi múra sọ̀ láti sóbi ìkótókù láàárọ̀ ọjọ́ náà àgbàtà àwẹ̀ tán sí kò nira mo tó mọ̀ pé ọmọ yàrá ti lọ so a ti ti sin òkú èmi ò mọ tí ọmọ ádámọ̀ fẹ́ gbà níbi níbi tí á gbé òkú pamọ́ ìpamọ́ ìpamọ́ ti sísin nílànà ìsìláàmù ikọ̀ wọ́n ń yọ ìfún àtẹ̀tẹ̀ òkú àwọn ti dúrọ́wà fún tẹ́mọ̀ sí ọmọ pàdé ọmọ náà pé dájú ẹ káàrọ̀ ní àjẹkálẹ̀ ẹ̀dá kòkòrò tọ́lọ́ wọ́n ti yọ ìfún wọ́n ti yẹ̀dọ̀ torí pé wọ́n bàbá rọrùn wọ́n wọ́n á fi lẹ́kọ̀ọ́ kan wọ́n máa wò wọ́n bàdé di pé àwọn èèyàn fi ṣe ìsùn hàn gidi gan sáńsáń tí wọ́n gbé èèyàn sínú odidi ọkọ̀ tí wọ́n gbé gbòmọ́lẹ̀ àtọkọ̀ pẹ̀lú kúńtà képo àti èsì ọkọ̀ náà wá wà ní sàárè sọ pé orí ọmọ adánà kì í kọjá là wọ́n fẹ́ kákètè sin òkú torí kò ti ṣe ọlọ́ọ̀tọ̀lọ́lọ́wò sára sálà oníláyà ń gbàgbé ilé jí pàṣẹ mùsùlùmí àǹtó bàtà bẹ́ẹ̀ náà dọ̀ ara ẹ̀ ní àlè kò tọ́ kókò mùsùlùmí ká gbé pamọ́ sáàrin àwọn ará ilé ẹ̀ tẹ́ẹ̀tẹ́ sún jẹ ni agbóta àwọn kan tí wọ́n ń sun jẹ agbóta àwọn kan tí wọ́n ń sun lásán tí wọ́n dáyé lónù ìyẹn ni a ń pè ní àìsàláwọ̀ fúnṣẹ̀ bí ìsìnà yìí ká tètè gbé òkú lọ sí ibojì ká fi sí àǹtọ̀ ọlọ́run dára sọ́la ó sì máa ń pàṣẹ pé káwẹ òkú bí káwẹ ní tàlátán àwọn homsan àwọn asara àti hasad mọ́yàrá olùwàfẹ́ káwẹ lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀ a bá ṣe ní wípé a ní bó bá fi hàn sí wa sí torí pé nígbà míì a máa labẹ́ ẹ̀ lọ a máa labẹ́ ẹ̀ lọ tẹnìkan mo sọ fáìlú ìsìn kò jòkú ìgbà táwọn ẹ̀ àárí ilé kankan lára ẹ̀ ìní ìgbẹ́mọ̀gbàlérò oní sí wa ìgbẹ́lá pọ̀pọ̀pọ̀ gbogbo ẹ̀ láti ti múra kódà àrítọ́ tó jọmọ́ pé kìí ṣe tọ́ alàyè gbogbo àwọn nǹkan yẹn ó lè fa tẹ́ẹ̀mí ìsaláwẹ̀ tẹ́ẹ̀mà àrùn àbáwẹ̀ ìlú bẹ̀rẹ̀ lọ láti múra gbogbo ẹ̀ lọ́wọ́ nínú ìwẹ̀ yẹn náà wọ́n fẹ́ ká wẹ̀ kàn ní pẹ̀lú wọ́n fẹ́ ká wẹ̀ nínú ìwẹ̀ yẹn pẹ̀lú sídìr ewé sídìr àwọn ọmọ ìyàwó gbé káàkiri káàkiri a lè lọ ká yí omi mọ́ kó wà ní omi tí a fi wẹ̀ but káwọ ẹni kan yìí pẹ̀lú kàfóró kó jẹ́ pé kàfóró wà nínú omi ti kan yìí ó dáa bẹ́ẹ̀ kára yẹn ó lè gbára wọn mú dáadáa náà ẹ̀ka afẹ́ gbà kí èsì sí àbí kí n sọ pé nígbà tábà fún un lásọ ká fún ọkùnrin lásọ mẹ́ta obìnrin ní aṣọ márùn-ún ìdàdúrà táwọn yímọ́ra wọn yímọ́ra wọn yímọ́ra wọn náà lẹ́yìn náà wọ́n rọ́jì lọ́tọ̀ wọ́n láti tẹ̀síra rọjà ọkùnrin kó wẹ ọkùnrin òun káwọn obìnrin sì wẹ obìnrin àwa ní problem púpọ̀ nípa àwọn obìnrin wo ló wẹ obìnrin lónìí ó sì ẹ̀sùn rọrùn lọ́dọ̀ àwọn ọkùnrin àwọn obìnrin wọ́n mọ sá sẹ́yìn so àwa tá ń sọ̀rọ̀ àwọn àtàwọn èèyàn wa tá ń gbọ́ wa gbẹnu mọ̀ yàmílẹ̀ Islam àkàkàdédé máa gbéyàwó sílé bá bí ò bá gbéyàwó wa àwọn nǹkan obìnrin náà lágbà táwọn ọ̀sán wọn kò fún obìnrin náà wọ́n tàjẹ́ tí wọ́n lẹ́kọ̀ọ́ Islam ìyàwó ẹ̀kan wọ́n sì jẹ́ tó ẹ́ káwọn ọkùnrin náà lágbàgbà dáná sáwọn sòfò orí tẹ́ ní àwọn kan tí ó mọ̀ gbà sálárì torí pé kò sígbà tí iṣẹ́ òsì lórí tẹ́ kò sígbà tó sí tò máa gbẹ̀bí kò sígbà tó rí tẹ́ ò máa gbẹ̀kú àfúyẹ́ gan àwùjọ lẹ́sìn Islam ọ̀fúyẹ́ subhanallah wàlàkàwọ́lẹ̀ wàlàkúwọ́ta ìlànà ọkùnrin lè wẹ̀ ìyàwó ẹ̀ o òun ló sì dáa kó wẹ̀ wáyé mọ́ra tàn tàbí ìgbàgbọ́ ìjà ìyàwó ló sì yẹ kó wẹ̀ ọkọ ẹ̀ sẹ́yìn tó jẹ́ pé wọ́n lọ lápá mú lórí tó ní òwò ẹ̀kọ́ àkọ́kọ́ náà tó lójú àbákan náà lọ́bẹ̀ ẹ̀ nàìjíríà máa ìkíní kan lóde àlọ́rí àlọ́rí jù kì í jẹ́kọ̀ọ́ ọmọ èèyàn ní rántí kú kò ní rántí kú nígbà tí mo wà ní kí ọ̀kan náà ìyàwó àfáwà jáde láyé mo wà ní secondary school nígbàdàn wọ́n bá ní sàlékún dáadáa fáwọn fáwọn oúnjẹ láyé wọn bàrà jẹ́ wọn ti gbé omi ń bọ́ lójú wọn ni wọ́n gbé láti ọ̀sán tí wọ́n tó wọ́n ní ìyàwó mi lọ àwọn náà bára jẹ́ lẹ́yìn yẹn wọ́n mọ́kàn kíákíá wọ́n láàá sáwà lọ́wọ́ wọn àwọn obìnrin ní wọ́n bá ọkọ̀ wọ́kún wọn ni wọ̀mọ́n ta á dára gọ́sùlù hó lè ádámù náà ẹni tó bá rí pé omi kò sí lárọ̀ọ́wọ́ tó rárá wíwá rẹ̀ náà tún le òun la lè fi tàyà múmù fún àbí kó jẹ́ wípé omi ò ṣeé lò kò ń tún ìjọba rẹ̀ wọ́n gbàgbà sí àmì ẹlòmíì ikú tó pa ẹlòmíì kò ní pé jẹ́ kò ní lẹ́kọ́ ni ó ṣe lò lára ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á fi tàyà múmù fún. Mẹ́fà lè bá ọ̀la àfihàn tó bá jẹ́ pé apá kan wọ́ọ̀sì a ti tàyà mú fún bẹ̀rẹ̀ àlọ́lá oníyẹ̀gbẹ́ apá kan tí ò wọ́ọ̀sì a ṣe àwẹ̀bẹ̀ tó bá gbàgbẹ́. wà fẹ́tù ẹ̀sẹ̀ yún àwọn èèyàn sọ pé miscarriage ọmọ wáyé tó bá ti lóṣù mẹ́rin ọmọ ó ti máa mí gúúsìlà àwọn tó lè àlè àwẹ̀ àtìsẹ̀lá bí àgbàlagbà náà ni wọ́n tẹ̀sẹ̀ ní ìbéèrè kan láìpẹ́ kọ́lá ní ọmọ báyìí náà ni tọmọ bá wáyé tọmọ bá tẹ́ wálẹ̀ bẹ́ẹ̀ tí ó tí ó ti ní sórí àmọ̀ ṣe bá ti fi fágbàlagbà fóun náà láti bẹ̀rẹ̀ dópin yóò sì ní sáré tiẹ̀ lọ́tọ̀ ìrìnkẹ́ lọ pé jùmọ́ lẹ́kọ́ orí yìí sallallahu alaihi wasallam àwàsẹ́kìtú àwàsẹ́kìtú ìsọ́lá àlẹ́ yìí a fi mú sí ẹ̀sẹ̀ yóò lá wà ló di ààrẹ wà lẹ́dẹ́ ìdìmọ́kọ̀tọ̀ rahma a ṣe dùá fún ọmọ yà á ṣe fún àwọn òbí ẹ̀ náà àwọn ìjàmọ́ àtúpọ̀ fún gbìyànjú àti wáyé láti ṣe sọ́lá fún ẹni tó yọ àti àmì yẹn ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀rọ àwọn àyà ìjẹ́ láti ti wọ́n kọ́lá ti wò nílé ló fẹ́ gbọ́ ọ̀dá síkò ẹ̀rí wípé a ti sọ̀lá àpẹni tí máa ti sọ̀lá àtúnyà sóràtù tàwọ̀bà àyà 84 but láti 81 lọ́rọ̀ ti ń bọ̀ Eh, ẹni tí ìbá ti sọ̀lá àtúnlá tí ìbá ti sọ̀lá àtúnlá ní ti sọ̀lá àtúnṣe o àwọn èèyàn kan tún bàjẹ́ léyìí púpọ̀ o ẹni tó bá ti dájú pé kì í ti sọ̀lá àtù kò sí inú ẹgbẹ́ àti sọ̀lá àtù sí látàkò sí àbí ẹni táàbí ọtọ́ ìjẹ́ mùsùlùmí àfọwọ́ alámọ̀dé ni wọ́n nígbà tẹ́ bá dìde pé ẹ̀ ti sọ̀lá àtù sí kékeré la nígbà tọ́lọ̀ bá lọ fún lẹ́nu ńkọ́ tó bá jẹ́ pé ó lọ dìde tá tọ́lọ̀ bá tẹ̀ wá síbẹ̀ tó jẹ́ ẹ̀sán fẹ́ni kan òbí nígbà lẹ́bi pé pé yóò sọ fún mi pé ẹ̀rí mi mú ẹ̀rí mi lára nígbà tẹ́lẹ̀ mi láyé ẹ̀rí mi mọ́sálásí yín tí obìnrin wa tó múlé mú kẹ́lẹ́ ń ti sọ láti sinmi là àti yóò gbà rẹ̀ bẹ́ẹ̀ lórí gbọ́dọ̀ rẹ̀ fi hàn ọ̀nà tí ìbá sọ láà ẹ̀mọ́ ìjà fẹ́ ìsìlámù wọlé o ká má fi rà rẹ̀ nígbà tó lọ́wọ́ hán náà eléyìí àpẹjù ọlọ́run ẹ̀bá ń kà ọlọ́run láà ní láíláí lai, gbọ́dọ̀ kírun sí ẹnìkan kan lára nínú wọn tí ó bá kú. àwọn mùnásìkì láti wà lẹ́yìn ẹ̀gbọ́n ní kẹ́lọ kà tó dáàtì kò ní ìdágbé láti bẹ̀. àwọn mùnásìkì lọ́rọ̀ ń sọ̀rọ̀ wọn láti sọ láàbì fún wa sọ nítorí pé wọ́n hàn àwọn òsì mà wọ́n bí lónìí ẹ̀ka tó wájú. o sì gbọ́dọ̀ dúró níbi sàárè rẹ̀. nítorí pé wọ́n sá ìgbàgbọ́ nínú wọ́n sì kú nígbà tí wọ́n wà nípò òbílẹ̀ jẹ́. ìyẹn parí so eléyẹn ibi jẹ́ sámọ̀ pé àwọn tí ò bá rí bí wọn á sì sọ láti sùn wọn lára á sì fẹ́ fẹ́ rò pọ̀ so nínú nǹkan tá a fẹ́ pàkíyèsí sí ta ò sí ìwọ̀n ìkọ́bùrì wọ́tà mi kò èyí ti tá à ń fún òkú mọ́sàárè tó ń tọ́ lọ́ọ̀ ẹ̀yàn ọmọ ìyá wa ní ẹ̀sìn èyí ti sáà gba òṣìṣẹ́ pámánẹ́ǹtì sí orí tẹ́ kí sáàrí o ti wà nílẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ kó wà àbọ̀sí ìtọ́lọ́lọ́ òdára sọ́là ó ní aláhàjù lánàá wọ̀ṣákú lèbọ́ èrì náà so lẹ́tọ̀ yìí fẹjú jù báyìí lọ ó fẹjú kọjá thirty minutes kódà ó ní ìdíwọ́ àti ìta gbangba ó ní ìdíwọ́ ìdánilẹ́kọ̀ọ́ mọ̀tájì ó ní ìdí sẹ́mínà aláhàjù lánàá láàdùn ẹ máa gbókùn mùsùlùmí sí wà ṣáàkù ìlọ́ ìrìnà ẹ máa gbé ṣáàkù tẹ́lómi ìdíyèsè ẹni tí èsì mùsùlùmí ní máa ń sun ṣáàkù èmi ò sí ìlànà kan tó gbọ́n sọ sí mi wà àti òrí nígbà tó wọn ìgbẹ́ rí o àmì mi ò sí ìlẹ̀ yìí tí ìwúsí mẹ́sẹ̀ yọ kan ṣáàkù gangan tó ní àwọn míì ní máa ń so ṣáà láàdùn sí require sí permanent pàtó fi wà lórí tẹ́ kan ti mọ́ sísàárẹ̀ òun ti wà nílẹ̀ tó jẹ́ láàbì yẹn gangan àwọn yóò mọ̀ gbà sọ́láàrì lọ wọ́n mọ̀ gbẹ́ sáré lọ tàbá ti jẹ́ kòtò gèrèmù tó múyàn débi ibi ibi àyà tí ó jì débi pé ẹni tó bá kù ibi àyà ẹ̀ fẹ́ẹ́fẹ́ ní sórí lẹ́nu rí ta nígbà ilẹ̀ wà yọ yàrá sísàlẹ̀ wá pátá níbi kíbílà òun tẹ́sẹ̀ ní láàrú yẹn jẹ́ pé tẹ̀bá tẹ̀bá jókòó sí láàrú ẹ wà kó sí láàrú lé lórí ẹjọ́ bá yóò kòtò ńgá wà ní lókun wọn láti ọ̀rá gbogbo kòtò tọ̀tà á ní méjì yẹn ní ṣáàpù bẹ̀rẹ̀ wá ń lókun sí nìsí ẹ wá mọ̀ nǹkan kan tí ìyẹn bá wá sanra tó jó tẹ́jẹ́ òkú wọn á fún wọn tó jẹ́ wọn á fi gbé ẹgbẹ́ pé ìdá ìgbẹ́ náà tó ẹ̀dá kùn ilẹ̀ lé o ìdá kùn kéré kan lé gbogbo òkú ni wọ́n yọ ilẹ̀ tí wọ́n gbẹ́ ni òtún ẹ̀ẹ́rì òkú ní ilẹ̀ gbàndọ̀gbàndọ̀ báyìí tí ó sì jẹrà wọ́n kó mọ́bẹ̀ ni tó ń bọ̀ tágbàrá àkọ́kọ́ bá sàn báyìí ààrẹ yóò bá hàn tàpadà tẹ̀lé ìrìn afẹ́fẹ́ káfà kí èsì ẹ̀wọ̀ ilé nínú tó tún wà nínú ẹ̀ bákan náà tó àti káma wá ń mọ lélé sàárè ìyẹn náà ti pàtàkì ó ká máa sọ sàárè ìdílé ilẹ̀ náà ti ilẹ̀ pé a sì kú tó ga òkú ọgọ́rùn-ún kan nígbà kan ti fi bí forty something ilẹ̀ bá tán wọ́n ẹ pé yàrá yàrá wọn yọ bẹ́ẹ̀ so àwọn tí bá ń ṣe ilé ìkan bí wọn ṣe pé o a máa ṣàlékún ọ̀rọ̀ yìí níbi tí ọlọ́mọba ti fẹ́ràn pé jókòó yóò tún wáyé o wáyé wa tàbí káwọn ọlọ́wọ́ mọ́sá yóò dá o bá a hasan àti àfúrásì hasan àti àwọn ọ̀nà sallallahu ta'ala ala nabiyina Muhammad wa ala alihi